الله وبركاته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 عن رسول الله صلى الله عليه وسلم أن لربنا سبحانه وتعالى اسما أعظم فهذا الاسم مضر لا نعرفه من بين هذه الأسماء لذلك تعددت أقوال للعلم في تعيين هذا الاسم ولكن أخيرا رأينا أن الاسم الأعظم هو لفظ الجلالة وقد أتينا بأدلة كثيرة تثبت لنا هذا القول وأن من جنح إليه من العلم فهم مصيبون في هذا الأمر ولكن مع هذا لا بد أن ننبه على نقطة مهمة ألا وهو لا يلزم أن تجاب كل دعوة دعا بها عبد مسلم بالاسم الأعظم لأن لإجابة الدعاء شروطا لا بد أن تتوفر وموانع لا بد أن تزول وحول هذه القاعدة تدور خطبتنا اليوم إن شاء الله تعالى أقول فرما بسرعة مسلمين وطالقوا كرات جارة فرمي صلى الله عليه وسلم أنتم بأكبر من جاك يسمى لما انت لكون كان نبي báyìí sàlẹ̀ kún ọ̀la rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tó àlè rẹ̀ bí àwọn wà ní ìtọ́kẹ̀ pẹ̀lú sallallahu alaihi wasallam ẹ̀yìn sọ̀rọ̀ tòótọ́ ló ń fi àsìkò yìí pé àmì ti bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala gẹ́gbẹ́ òṣè rẹ̀ ilé ti bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ló ṣe pẹ̀ntì sọ láti ẹ̀kọ́ bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe pẹ̀ntì gbọ̀n náà láti ẹ̀kọ́ bẹ̀rù rẹ̀ òṣìyàtọ̀ láàrin méjèèjì àwa fi ìjọ́sọ̀rọ̀ àbẹ̀lọ́hùn èmi àtẹ̀yìn kọ́sọ́ wa ń bi ká máa bẹ̀rù rẹ̀ ní gbangba ní ti mọ̀nàfíkì káwá lọ́rí máa yapa rẹ̀ ń kọ́rọ̀ kó lọ́jọ́ kó so rẹ̀ kó kíyèsí wa kó jẹ́ àlè ìpáyà rẹ̀ nípa pàpàyà tábì sí ráyé àti ní a ṣàlàyé àwọn ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí okọ̀ ọlọ́run ọba tó tóbi jù tọ́jọ́ pé tí wọ́n bá fi pè é yọ́ ọ́ tí ó bá bìbílẹ̀ rẹ̀ nǹkan yóò fún yàn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ a kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwà a sì wà mú ẹ̀rí wáyé pé alismul azam ó kọ́ ọ̀bà tó tóbi jù ó náà ni lafdul jalala gbólóhùn allah kí ló fà tí mo máa ولد جاء الحديث بأنه في آية الكرسي ودي عمران اسم الإله الأعظم اشتمل على اسم الحي والقيوم مقترنان أسرع إليه ní ìjẹjọ́ ṣùgbọ́n bí ọ́nà rahman àsàdẹ́ wípé tí a bá lẹ́yìn àmà wípé alismul azam ó kọ́nà wọ́n tó tóbi jù ó náà ni Allah àwọn ìwàyáàtì tó wọ́tọ̀ sàlám tó kó kọ iná ìbẹ́nu wọn àtúndì àwọn àdúrà mi àwọn àpá wa ní káṣẹ sùúrù o la yalzamu an tujaba kullu da'watin da'a biha 'abdun muslimun kèé ṣe gbogbo àdúrà tí mùsùlùmí bá ṣe tó wá tó wá dá bilismi làázọm tó dá nítorí kíni

na ọgbà kan náà ń bẹ tó bá ti wà lára ẹni tí ń ṣàdúrà òun náà yọ ọ̀pàràkùbà eléyìí wá ní kútúbà wọ́n máa dá lórí àwọn tọ́jọ́ wípé afẹ́ fa àlámọ̀rí in afọ́ àpákèsí wa sí afẹ́ fàjáde ọ̀pọ̀lọpọ̀ máa fi sẹ́mi pé ńgbàtí ẹ ti túmọ̀ rẹ̀ fún wa pé ń pè ní lè ó kọ́ ọlọ́run tó tóbi jù tí bá ti fi pè ní yóò fún kí ọmọ jẹ tẹ̀jẹ̀ báyà lórí àwọn àlàmẹ́rì kọ́ máa wá sí lóòsù bákan náà ká má sì bá àti ọpọlọ wa sínú òde wípé ẹnìkan ń bẹ ó kéwú kéwú kéwú lọ́ba fi wá mọ́ ọkọ̀ lọ́wọ́ bá tó tóbi jù kọ́dà bí ń sẹlẹ̀ nǹkan mọ́farawé o ọmọ tí ètò rẹ̀ lẹ́ irọ́ ni o eléyìí lábẹ́ pàkíyèsí èǹtẹ́ ìbẹ̀ lórí ẹ̀ ń sọ yìí lọ́dọ̀ sàṣọ́lám bọ́ọ̀lù tó sì wá tó wá mú nǹkan tàbí ẹlòmí ń bẹ tàdùà rẹ̀ gbà ṣùgbọ́n bá tàdùà rẹ̀ gbà kìí ṣe àdífù náà ọgọ́gọ́ ti bẹ̀lọ́n àdúrà rẹ̀ ti gbà kí náà ní nǹkan tí ó kọnu méjèèjì tó kọ́nà náà ni kí àmọ́jẹ̀mú gbígbà àdúrà tó pé àwọn tí àwọn ìhàn náà tí ìjádùn àgbà kámẹ́rì kí wá lára àmọ́jẹ̀mú ọ̀pọ̀ ṣùgbọ́n lórí àjù ó ní al-ikhlas hmm. kí ó jẹ́ pé àdúrà téèyàn ń ṣe kò é sí àdúrà bòsí láàrin àtẹrú sọ́lọ́ ọba ìsọ̀tàálá kò sì kọ́rọ̀ mẹ́ lórí àdúrà téèyàn ń ṣe kódà ọjọ́ òdì ọ̀rọ̀ lèèyàn ṣe ṣe ń tọ́sà bòsí yàn bákan náà wà á tún halal kó sì jẹ́ wípé halal lèèyàn jẹ mọ̀ wá nínú náà pọ̀ inú ẹ̀ ní kéèyàn máa ṣàbòsí àdúrà rẹ̀ nígbà tó bá yìí sàbòsí bí ẹ gbèsè pé yóò mú àwọn èèyàn ń bẹ tó fẹ́ pé àwọn òtò kó sínú méjèèjì àwọn sọ̀rọ̀ kan mọ̀ mọ́ ọkẹ̀sà sí ẹ bẹ ọkẹ̀sà sí wọn bẹ ojú méjìlá náà yóò rẹ̀ tí ẹ náà bẹ ọ̀rọ̀ rẹ̀ òdì náà ni wọ́n ta máa já sí orúgbó gbà kọ́nà mọ́tà sọ wọn bẹ́ẹ̀ àwọn bọ̀. àwọn alábòdìkẹ́ ti ṣẹlẹ̀ rí tẹ́tẹ́ wípé abẹ́ gbígbà àdúrà yìí ṣùgbọ́n gbà táwọn èèyàn máa sọ ń jọ́nà lọ́rùn wọ́n ń sọ pẹ̀lú ẹ̀dùn ọkàn sọ́lọ̀pọ̀ tààlà ó sì wá ń gba àdúrà wọn nítorí wípé kò sí àbòsí nínú ọ̀rọ̀ wọn yálà àwọn ẹ̀wọ̀n jẹ ni o yálà wọ́n ń wá jálíbù dáadáa ọ̀tẹ̀lẹ̀ sí wọn anábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ rẹ̀ ti wáyé kò lú sọ́rọ̀ wá sọ́lọ́mà rí awárí ẹni tí ọlọ́mú gbàdúrà rẹ̀ ẹsẹ̀ in tó sì fi bí Allah subhanahu wa ta'ala kò sí alismul azam kò sí mbẹ́ kútùbà ìlú mọ́parí lónìí inshallah àtẹ̀síwájú mbẹ́ níjọ́ mẹ́jọ àkọ́kọ́ jaa fi sahih ìdáhùn Bukhari rahimahullah ta'ala min hadithi jabri ibn samro jabri samro ni umar khattab رضي الله تعالى عنه وارضاه أمر عن ابن أبي وقاص على الكوفة أني سعد بن وقاص يوالوري إيوة ما جاء قمنا من الكوفة أنت جبا لما جننت فشكى أهل الكوفة عن ابن أبي وقاص إلى إلى الخليفة عمر بن الخطاب ماذا ترضاه

ó lè ṣe mọ̀ pé ọmọ àwọn kí ẹ̀yin jẹ́ ìrànàbí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń pariwo kí ó yìí sí ìrànàbí àwọn oníṣẹ́ báyìí nke ń kan là tàbí náà rà Umaru wa ní àìsàn àwọn èèyàn lọ sí Kúfà ọyọ

ó ti kó mẹ́ ó ti ọmọ mọ́sálásí bomi tí tí ó wà lọ́wọ́ lọ wọ́n wá dé mọ́sálásí kan tẹ́ ń pè ní mẹ́sídò Bani Abbas mọ́sálásí èrò pọ̀ mẹ́rẹ̀ẹ́rẹ́ wọ́n bá ní àwọn táyẹ̀rí ikọ̀ láti Madina rẹ o tí kọ̀lífà náà wá o Umar káwá bèrè lọ́wọ́ yín lórí ṣẹ́kíwátọ́ wá sí Madina o lórí sáàdì ìgbìyànjú ọ̀kan kí ni tó ṣe o àwọn ẹ̀fẹ́ máa a láàrin wọn pé ah, àti máa bí ẹ̀sẹ̀ adá ní àti ẹ̀rọ ìwà ni na yóò ṣubú kùn bìlá ọlọ́run láti kọ́ yín lọ́rùn èyí tẹ́ bá mọ̀ ní kẹ́ẹ̀sọ ọkùnrin kan bá dìde wọ́n ń pè ní àbúṣà náà rẹ àdàpé rẹ lọ́ba ní ah bìlá èmi ò lọ́wọ́ sí nǹkan sọ̀tẹ́lẹ̀ tí ìbá ṣe pọ́lọ̀ tí a ti kú alọ́rùn mi ọ̀bà tí sọ̀rọ̀ ṣùgbọ́n máa wá ṣẹ̀ sọ sínú mi báyìí lọ́ba dìde ó ní sẹ́ rí sádọ̀ bí wà kọ́ọ̀fì lá bí sẹ̀ríyà wà lá bí sẹ̀ríyà bẹ́ẹ̀ sẹ́ ń sínú fi sọ́lá ọmọ rókí kọ́nà bẹ̀rẹ̀ ṣe ń wo yìí kìí dájọ́ déédé bẹ̀rẹ̀ ṣe ń wo yìí ẹni ọba sẹ̀ ní máa sà síbi ogun tó bá le sáàdù wa ń wo rẹ̀ bí ẹni pé tó náà ń gbọ́gbọ́n jẹ́ káàkiri tó máa sáàdù wá dìde ó ní èmi ò ní sọ pé n tó wíhun orí bí àdé rìbẹ ṣùgbọ́n tí màá sọ wípé ọ̀rọ̀ ọba mi nkánà awúrúkà àádá ọ̀rọ̀ ẹnu ni kò mú díkìrò nǹkan lọ ẹrú rẹ tó dìde ìtẹ́ ń pẹ̀lú Usama ibn Qatada yìí tó jẹ́ pé kọ́ọ̀mà súnmọ́ àtàwárí ya án ó dìde lẹ́nì ní ti sí àríyàn àti kábọ̀ mi kí wọ́n lè pẹ̀lú ẹ̀dùn tó sì jẹ́ pé lọ́lọ́ fi pamọ́ mi ọlọ́run bá nǹkan mẹ́ta mọ̀ nfẹ́ lọ́dọ̀ rẹ̀ adéhùn bí fàlà nǹkan mẹ́ta kò ní mọ̀ nfẹ́ allahumma atìlẹ̀ ọmọrọ̀ jẹ́mìrì ògùn tàlẹ́ntì sọ̀rọ̀ yìí sábàbí wà kọ́ọ̀sì sọ̀hábí yóò jẹ́lé ọlọ́run bá ń jẹ́mìrì ògùn tẹ́mìrì bá wá gùn atìlẹ̀ ọmọrọ̀ banjẹ́mìrẹ̀ banjẹ́mìrẹ̀ di ogun tẹ́yìn ọkùnrin bá wá gùn wá àpín fákúrọ̀ ọ̀hún bẹ́ẹ̀ni ń tẹwárí ogún tó kò sí ní ojú òkìlò wá àrùn rí bí òlìlì pítánì gbogbo tí ń pè dáàmùdáàbò ayé wọ́n bá ń fi dátọ̀ sí lọ́rùn ṣùgbọ́n tí wọ́n ti parọ́ lómi ẹ̀kọ́ ṣe nù mẹ́tẹ̀ẹ̀ta yìí. ara àwọn ọmọ yẹn tí wọ́n bá kíṣọ̀ yẹn wọ́n ní ń bọ̀ ẹ̀mí ẹ̀gùn ó di ọmọ sixty seventy eighty ninety olè hundred. kọ̀dísà kọ̀tọ̀ hajj bá wà láàyè lẹ́yìn a ní ojú ó ti sọ̀kalẹ̀ báyìí ní títí dàgbà ẹ̀kọ́ eléyìí ti dàgbà wà kí á ní àrọ̀bìlì turk yọ́ọ̀ máa wá lédìí máa wo bẹ́ẹ̀ kí. káàkiri gbojú ọ̀nà kọ̀ wá sẹ́ni tó rí àgbà rẹ̀ tọ́fẹ́ fi tọrọ ọkọ́ lòó sì ń bá wọn tí ó bá ti wá ní àti ẹ̀fí àtàbáyì àbàtàn yóò mọ̀ ní à ṣeéhùn kẹbírún mọ̀túnún bìdáwọ̀ ti sáàd ẹ̀kàn wo tí mo kà dàgbà tí ó gbọ́n tọ́sọ̀ yìí ààrí àtúnrà ló sí lẹ́m̀bẹ̀ ṣùgbọ́n àdé oṣù wà ìsọ tẹ̀mítẹ́mì ìsì ìsọ pẹ̀lú gbóhùn ọ̀dá nǹkan kọ̀ọ̀kan mọ́lọ́sọ̀ tààlà báyìí ni ọ̀sùn àǹtí fún kápàdà anábì sallallahu alaihi wasallam àwọn èèyàn kan bẹ bí Abubakar Umar Usman Ali àti bẹ́ẹ̀ ní ọ̀sàbà kí sì ní tó ṣùgbọ́n èèyàn wọ́n ń kí ọwọ́ bọ ààrẹ ọ̀pẹ́ ń gbàdánà bí papòdà tán tí èbá ti pálábòsí náà kọ̀tọ̀ sí Ali lọ́tọ́ sí àwọn kan yà jáde wọ́n dalẹ̀ nítorí eléyìn ṣùgbọ́n tá a bá ẹni ntí jẹ kọ́ òye òun náà ni àìmọ̀ ìran amsafam dáadáa amsafam abubakar tọ́jẹlẹ́yìn rẹ̀ baba baba baba baba baba baba abubakar keje òun náà ni baba baba nàbí keje. bàbá bàbá bàbá bàbá ànábì kẹrin ó ní bàbá bàbá usmanu kẹrin bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ànábì kẹjọ òun náà ní bàbá bàbá bàbá bàbá bàbá kẹjọ fúta ni o fún Umar ànábì àti àbákìrì wọ́n pàdé bàbá keje. inú ọ̀dà sáà pa ọ̀pá kẹjọ òfin ọ̀dà ọ̀dà sáà ọ̀pá o kẹrin nítorí bàbá rẹ̀ ó ní Abdullahi bí Abdullahi à ń pè ní ó kọ́tọ́ gba ń pè nu ṣẹ́yìnbà ló rẹ̀ ti ń jẹ́ ṣẹ́yìnbà yìí bàbá tiẹ̀ wọ́n káṣímù ló náà fi gba yìí ní ókọ rẹ̀ pìlẹ̀ gẹ́gẹ́ kọ́ ókọ rẹ̀ pìlẹ̀ ní amúrù ibnu ẹn tó bí rẹ̀ pìlẹ̀ ní amúrù ibnu fi gẹ́gẹ́ ókọ tiẹ̀ náà kọ́ ókọ rẹ̀ pìlẹ̀ ó ní ibnu kùsọ́yì náà ó kọ rẹ̀ ìpìlẹ̀ gẹ́gẹ́ kan zaidu ló kọ rẹ̀ ibnu kìláàbù kìláàbù yẹn ọjọ́mọ̀ fún múrọ̀ múrọ̀ ọjọ́mọ̀ fún káàbù àti kàní kẹjọba wọn káàbù ibẹ̀ náà àti ànàbí nẹ́ẹ̀tì ànàbí àti umaru ibi ẹ̀jọ́ pàdé nù múrọ̀ ànàbí àti abubakar ibi ẹ̀jọ́ pàdé nù ẹ̀ńtẹ́ǹtẹ́ ni abdulmanaf ọmọ àti usman fọ́nìfàsọ́rọ̀ ibi ẹ̀jọ́ pàdé nù ẹwà gbogbo ẹ̀ ṣẹṣẹ mọ́ra wọ̀nyí tó ń ti bẹ́ẹ̀ náà ìyá àti Usman akọ̀wà bí Usman yọ ìyá tó bí Usman tálíbì bá fẹ́ máa pe ìyá òun yóò máa sọ wípé àbúrò bàbá mi tó bá fẹ́ wá lọ́wọ́ sí Usman yóò tún máa sọ pé ẹwọ Usman tẹ̀ fún wòye o ẹ̀ mọ́ ti jẹ́ sí mi ni ọmọ ọmọ àbúrò bá mi lóbìnrin nítorí tí ẹni tó bí Usman à ń pè ní arúwá arúwá yìí ẹni tó bí òun ní Umul Hakim Al-Bayda bíntu Abdul Muttalib bàbá tó bí bàbá nàbí ìyá tó ní bàbá nàbí olóbí ìyá ìyá Usman táǹpẹ́ ní bàyìbọ́ọ̀wù yẹn ìyá ìyá Usman ta ló bí o ìyá ìyá Usman ni wọ́n tún wá gbé bàbá ànàbí ṣẹ̀kíkọ̀ bàbá ànàbí ni kọ́dà àwọn míì máa ń bà wá wípé wọ́n ti ẹ̀bí ẹ̀kọ́ méjì ni ala hal ibi tá a lọ gẹ̀rẹ̀ kan. eléyìí irú sì fa àwọn kan wọ́n tó fà sálàm anabi sallallahu alaihi wasallam bá a ti ní abúlé bàbá rẹ̀ ẹ̀ ń tó bí abúlé ń jẹ́ hashim ẹn tó bí hashimu ó ní abdulmanaf abdulmanaf yìí sí rè ó níyàwó méjì ìyàwó rẹ̀ kan obìnrin mẹ́ta fún à ń pè ní mùlẹ́yíkà ibùdó mùrọ̀ bíntù mùrọ̀ obìnrin mẹ́ta fún ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí fún òun náà ni hashim àti tọ́líbù àti abdushams ó tí wá níyàwó mi ń jẹ́ wákídà bíntù àbí àdíyì òun bí makafọ́ wọ́n pè ní náufal igun náufal yẹn ibẹ̀ ni jùbẹ́rù ibn mutam ti jáde igun abdushams ibẹ̀ ni usman ibn abbas ti jáde ní gòlé tẹ̀kùsáwìrì kankan náà jọ ni wọ́n kí ilẹ̀ àdíwá nígbà tó sàn sọ fáwọn sàn wípé ìntàn bá ti múlòdì wọn fà fáìfẹ̀ wọn ní ṣùgbọ́n máa fáwọn ará ilé rẹ̀ anabi wàá fún àbà ní tọ́lìb àti bàní hashim ó sì dáre nínú bàní hashim ṣùgbọ́n wọn bàní tọ́lìbù yìí àpàlú tọ́lìb sàfùlà anabi fún wọn nínú nǹkan yẹn Jubair ibn Mut'im àti Usman Affan àwọn méjèèjì wà bá sàfàrà mi pé ya Rasulullah كم رواية جاء في الصحيح إن دل البخاري رمنا وإياه قال ابن البخاري حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث عن أقيل عن ابن شهاب عن ابن مسيب عن جبير ابن ابن متعم أني مشيت أنا وعثمان ابن عفان إلى رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله

sọ ọmọ wípé òun àti abdulshams ọmọ ìyá ọmọ bàbá ni ẹ tẹ́mi usmanu jáde látara abdulshams yẹn ó sì mọ̀ wípé náwọ́fàì ara rẹ̀ òun lè léyìí ti jáde o tọ́jẹ́ ti bẹ́rẹ̀ mọ̀mọ́tì ẹ̀yìn àbí wàá ní tún innama banu al-muttalib wa hashim shay'un wahidun ní wáyà ní àbí wàá kọ̀wọ́ kọ̀wọ́ bani muttalib àti bani hashim nǹkan nǹkan náà ni ẹ kí bẹ́ẹ̀ sì ni mẹ́rin ni ẹ́ kánàbí ò tó yọ ní gbogbo tó ti yọ usman yọ bí tó ti yọ jùbẹ́rù yọ bí tó ti yọ amina yọ bí tó ti yọ ansa asalam èlì afẹ́ẹ̀kì kí àwọn ṣùgbọ́n àti kan ló jẹ́ àmà lọ́bẹ̀ kó tó di pé àlọ́bẹ̀ àlọ́ gẹ́gẹ́ usman gẹ́gẹ́ ni fókọ́sì wa ansa asalam nígbà tí a fúnlẹ̀ ma ní ọdún keje tó ti dànàbí wọ́n wá ní kò burú ìwọ àbújọ́lìbù tó di olórí fún wa mọ́kàí tó sáàkú ọmọ ọmọ ọmọ dáàbòbò ọdá àfẹ́rímọ́ àìjẹ́rẹ́ àpàlì ọdá kòbúrú àbújọ́lìbù sí ní ṣí ibù kan kí ló ní ṣí ibù ó ní ìsàlẹ̀ ibi tí òkè méjì ti pàdé àbújọ́lìbù wa ní àwọn wọ́n máa bọ̀ ní ṣí ni bí kí wọ́n sọ pé èèyàn ní ibì kan gbogbo ya ẹ̀ẹ́ra tẹ́bárẹ́ mọ̀ nàrámù kò burú pé kúkú níbi fáṣe kàṣìkan ní tòṣe ń dìndì ìwọ àtàwọn tó gbà tiẹ̀ ẹ̀ máa wá bọ̀ mbẹ́ bí ẹ sọ́nà rẹ̀ àwọn oṣù àdúgbò burú ẹ̀wọ̀n ní ẹgbà ní ẹ bá ń kọ̀kọ̀ gbé wọlé wọ́n ní sáré lè mọ nǹkan kọ́ àwọn àlẹ̀ mọ́ra kàbá báyìí ẹnì kẹ́kọ̀ọ́ bọ̀rọ̀ ránjẹ́ ibn Ikrima ọmọ mma nke akọ ọkọ ọkọ ọkọ ọwa ńgbà anyị wọn ime ní àwọn ashim gbogbo àwọn bànú ashim ọya ẹ̀ máa wá rọ lọ àtẹ̀ntọ́ gbàsílámù àtẹ̀ntọ́ gbàsílámù nù wọn ọ̀tàntọ̀ ọ̀ntẹ̀lẹ̀ mùsàsálàm àwọn bụ ah, wani a ah, nígbà tí Abu Manaf bàbá bàbá wa àpilẹ̀ olóbi alimọ̀tọ́lìbì táwọn àjáde lára wọn yìí olóbi abdulshams olóbi náwọ́fàì ọdẹ àná ẹ̀yìn ìbànú náwọ́fàì ẹjẹ́ àlọ́kọ́ ànàbí lọ́wọ́ ẹ̀yìn ìbànú abdulshams ẹjẹ́ àlọ́kọ́ ànàbí lọ́wọ́ tó kò sí ń wa àti ẹ̀ o bẹ̀rù tẹ́lẹ̀ bá ní òsì àti ọkà wa àti mùsùlùmí ni wọn wọn ni kọ́dẹ̀ tí ọjà mùsùlùmí wọn gbogbo wa jọ wá wà nbẹ àníbí wọn sọ ní pé tí ìsìláàmù bá wá di pé nkankan jáde nbẹ tí mo wá fún tí ìfúnbánu náufal tí ìfúnbánu ìnàmà bánu sí tí ó wà sí ìsìláàmù nítorí pé ńgbà tí a ojú ń pọn wa wọn yà mí Mansur náà kò tiẹ̀ o ọkọ̀ tí ọkọ̀ tán wọ́n lẹ̀ tán ọ̀sà padà lé bí ìgbà tí ẹ̀rùn dé díẹ̀ díẹ̀ lọ́wọ́ rẹ̀ ń gbẹ díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́wọ́ rẹ̀ gbẹ tán ọwọ́ tó ikọ̀ tọkọ̀ pé ọkọ̀ àná bí òkè ọwọ́ ń kó ọkọ̀ gba àwọn èèyàn bẹ́ẹ̀ tọ̀ọ̀kan láwọn ọmọ alágbájá àgùrọ̀ rẹ̀ lù lọ́dọ̀ mọ́tàwọ́dọ̀ ẹ̀wọ̀n Usman Wari nǹkan kan bẹ ọ padà ni gbólóhùn ṣùgbọ́n bí ìkíláàsì àti àìsàbòsí ìtàǹsọ nìyẹn àti ilé àlísìmù làásọ́nù ń bẹ pọ́ìntì afẹ́ kọ́nù. tí wọ́n fẹ́ sàkàkọ́dà abakiri bọ́bẹ̀ umar bọ́bẹ̀ lẹ́yìn abubakar umar bọ́bẹ̀ lẹ́yìn umar usman wàmẹ̀. ṣùgbọ́n usman àwọn èèyàn kan tí wọ́n jalábòsí wọn rọwá sí madina láti wá takò jọba rẹ̀. wọ́n sọ sáwọn rádaràda. abu abdullahi ni a pè é tẹbáàlù súnà tó bá fẹ́ pé Usman àbá Abdullahi ni ó pè tòótọ́ Abdullahi ó ní ìyàwó ọ̀rọ̀ yà bí fún un ṣùgbọ́n ẹ̀ẹ́dì ẹ lọ́sàmà lójú nígbà tó wà kékeré tí ń rákò kó tó ní pé kòkòrò kó sójú nǹkan máa ń fi kú àdúgbò náà ń bẹ náà o ọmọ ọmọ rẹ̀ sí ní o nàám tí ó ní káwọn ọmọ ẹgbẹ́ sòrò wá ìrùkọ̀ lọ́kàn wà ẹnjẹ bá wáyé lábòsí tó fẹ́ pé usman yóò máa pè ní àbú lẹ́yìnlá usman ò sì bí ọmọbìnrin kan ti ń jẹ́ lẹ́yìnlá wọ́n mú láti bí lẹ́yìn wọ́n wá fẹ́ fi sọ́lẹ̀ lò wọ́n pè ní lẹ́yìnlá wọ́n fi mọ̀ wá ọ̀pọ̀lọ àwọn èèyàn pé àbá ha sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní àwọn ọ̀pá gbogbo sọ̀hábà ń pé láyéláyé kò ní ọwọ́ ayá ó ní ẹ̀yìn gbogbo èèyàn ẹ̀fìn mílẹ̀ kan ẹ̀mí ẹ̀kọ́ mọ̀ sọ mi ya wà láì wọn láwọn ìjọ wa mọ́sálásí ọwọ́ àjíjọ kan láàárọ̀ ọwọ́ á sí wíńdò ilé rẹ̀ ìrìsí rẹ̀ ó sì kọ́ ọ̀họ̀ kan ọwọ́ ìjú síta ó ń kúmọ̀ mú kúmọ̀ lọ aládàgbádà ọlọ́mọ fi bẹ̀yìn ẹ ń pe àwọn tí mo fẹ́ dákọ̀ náà sọ̀hábà ẹba ń pè wá ọ̀dàkọ̀ Ali olóògùn pè wá ọ̀dàkọ̀ Tọ́lá ibùdó ọ̀dà ìdílé olóògùn wá olóògùn wá. nígbà pé àwọn èèyàn dé Usman ni mo fẹ́ mọ bí ilé àwọn nǹkan na bìlá fi kọ́ nígbàtà wọ madina akẹ́rẹ́ fi madina ti máa on yàtà àbíbù almuhajirun wọ́ọ̀bù rọ̀ọ̀mà sígbàtà wọ madina ìjọ mi kan bẹ́ẹ̀ madina táwọn tó fi maka lẹ́wà madina lè mu ju omi kànjẹ́ yọkan lọ à ń pè ní bírù rọ́ọ̀mà lè rọ́jùlẹ̀ nìbánú gifar ẹn tó sì ní níwọ̀n bà ní gifar lónìí ni. wàkàna yabiruha bi mudin min tamu mudu tamu kan ini ma fi takuruba kan fun yan in ta ni gbogbo mi kuti tin da maji na ta wara maka ba ti mu bai are ode afu mun ne kan mu awara maka ni esi lolo sele ma fi rakini ara wa ma ni wan ko mi mu o so lo wa pe okore wi pe tabi atabi'u atabi'uni hadi al'in sọ́ọ̀tà omi ìfún mi fẹ̀lẹ́kẹ̀bí àlìjẹ́nà kọ́ọ̀dọ́mọ àlìjẹ́nà ó ti gbọ́ pé ntánàbí wù ní pé kó fi ilẹ̀ fọlọ́ àtànàbí káàbí lè fáwọn mùsùlùmí ó wọ́n ní ya Rasulullah mẹ́lì wà ní ìyá lè rẹ́rọ ha tí ń bá padà fún mi ilẹ̀ nítorí tọ́lọ́ ntànàbí ìbànújẹ́ tí ó mú mi àti ìrònú náà ló jẹ́ ìgbàládà kò sí ní tẹ́lẹ̀ àtọ́màtì àwọn oúnjẹ bí báyìí lọ àfàtọ̀ bá ti bọ́ ọsọ tó ju tí ara ilé ìrè rí ìsinmi lọ àdúgbò kú tíyàwó ọjà níbo ló fi mẹ́rìnsì wọ́n ní tọ́ọ̀mí tí a fẹ́ bàǹkẹ́ lọ́wọ́ ẹ̀ fún ọ ni wàláhì wàláhì ọfẹ́ mú ọ lẹ́rù kòkọ́dà okun tẹ́ ìwọ̀pọ̀ sáfọ̀ lọ́wọ́ àmì ìwádàá yìí ah ẹ̀gbọ́n ìlàfẹ́ tábàrin tí wọ́n fẹ́ à ó ló dáa ẹgbẹ́ mi àwọn fowó ẹ̀sọ̀ wo ni mo fi gúgúgún nù Usman wá yọjú Usman bára ọ̀rọ̀ àjọ náà lọ ní thirty dirham lọ́kù fọkùnrin nígbà tó ọ̀rọ̀ àtẹ́rẹ́ rìwáyà pé méjì rìwáyà kan wá kọ́ra rìwáyà kan wá náà nǹkan kan náà omi yẹn fún tẹ́lẹ̀ nígbà ọ̀rọ̀ àtẹ́wọ́ tó wá ó tó wá fẹ̀ sí i. ọwà ni amsa salam ọsọ nǹkan kan fọkùnrin tẹ́lẹ̀ ìpèsè òkú sílẹ̀ fọlá kan amsa salam tó fi ju ìmánì rẹ̀ lọ sọ wà á sọ bẹ́ẹ̀ tó mi padà báyìí àbí ní sọ bẹ́ẹ̀ fọ sílẹ̀ fọlá tànàbí ọ̀dọ̀ màlìjánná Usman ni mo sì sílẹ̀ fọlá tànàbí àti ẹn tó lówó ní mùsùlùmí ni ó tí àtẹ̀ntí ọ̀lọ́wọ́ ni ó gbogbo ọ̀pátá mo fi ìwọ̀n sómi mo ṣe di wákfù fọlọ́fàtálà. sọ́ni ajẹ́mi lẹ́yìn ali jamilẹ́rì gbogbo wọn ní naam wàláì bó ṣe rí nù abẹ́rẹ́ ìjọba ànábì ló ti jọmọ àlìjọ náà omi lọ́wọ́ di tí ó gbìyàn mu náà ṣàtùkùn bìlá mo ti fọlọ́ nǹkan ìlọrun ẹ mọ́ bòmí o. a máa ń sọ wọ́n ti fà sẹ́lẹ̀ ń tẹ́yìn sọ́nà bí ò fún mi lọ́mọ rẹ̀ méjì fẹ́ wàzà wájà ni wáhìdà tàn bẹ́ẹ̀ dà ó kọ̀rọ̀ ọkọ̀ fún mi nǹkan ọ̀sán láìsí tọ́jọ́rù kọ́yà ó ti fún mi nǹkan tó ń jẹ́ ọmọ kòlòfóòn olùsọ̀rọ̀ ìsọ̀rọ̀ mi kọ̀ wà ní sẹ́nì kan tí wọ́n bá ọmọ ànàbí méjì lé rẹ̀ nínú ọmọ yìí lálìjẹ̀nà lẹ́yìn mi bẹ́ẹ̀ àdìbẹ́kọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n kó mọ̀tò àti ẹ̀pá ọ̀nà rẹ̀ kí ni wí nítorí fẹ́ràn ilé tí nǹkan kan haza jẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀sọ́ nígbà tó rí ìfẹ́ lọ sí gbọ́dọ̀ tí táìmù yẹ kọ́kọ́ sẹ́sì kò tẹ́ máa kórè oko kò sọ́rọ̀ àwọn èèyàn bí wọ́n máa kórè oko náà wọ́n ò rí nǹkan ta wọ́n fẹ́ ra nǹkan ni wọ́n rẹ̀ sí owó sí nǹkan ni o tààlẹ̀ nètò sponsor ànàbí tànàbí sí ìsọ́ndọ́ náà tẹ́lẹ̀ jẹ́lẹ̀ yìí ni wípé mọ́ àmìlà Usman ba'da hadha al-yawm amalun tí wọ́n bá tún ní Usman yóò tó ṣiṣẹ́ kan lórí lẹ́mọ̀ látòní lọ tí ó gbẹ̀rọ̀ ló kò sí mọ́ fún un ó sáyẹ̀rọ̀ gbìyànjú wọ́n ní wàlláhì ìbò ṣeré mú tòótọ́ àwọn ọlọ́tẹ̀lẹ̀ ẹ̀ kí ni wí àwọn tẹ̀sán kékeré oníkíní orí náà ṣàtúkùn bìlá mo tún fọ́ lọ́rùn kọ́yìn lọ́rùn ẹ má o àmà àkúrò fún àṣẹ àmì yàwó mẹ́rin ìwọ bẹ́rẹ̀ náà ní ìtọ̀kọ̀sá dojú ọ̀rọ̀ ẹ̀kọ́ àtọ́sọ̀sọ́ ìjọ kẹta àpọ̀ mọ́sánásí ànábì ni lìyá àkó kó lò rájù lè yára jẹ̀lì ìfẹ́ ẹnì kọ̀ọ̀kan kọ́ gbá owó ẹni tí bá ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ mú níjọ́ náà lọ́rùn fún akọ́sàbíyẹ́rì èmi là ń bí mẹ́gbà lọ́wọ́ mú níjọ́ náà àbí wa ni hádà rọ̀fíìkì fi dúnìá wal àkhírà ayò mẹ́ni bá ti ó ní àfẹ́ ìfẹ́ náà ó ní wàláhì ìbùsùn nínú tòótọ́ ó ní mo sẹ̀rẹ̀ yẹn ti ẹ bọ́ bọ̀ ní o ìlànà tọ́lá masjid nígbà tí ó sẹ́kà ń sáà kún harimu wa ní ìjọ kan mọ́sálásí gbogbo ìta ti kúrúta fún ẹni lórí ilẹ̀ sí pẹ̀lú mọ́sálásí ṣùgbọ́n àwọn fámìlì tí ẹni harimu wa ní máa ń yẹ sẹ́rì bukọ̀ àtàhálì fúlàní fáláwù bí alìjánná tààlẹ́nì tó lè mú jáde lápúrẹ̀ mùsùlùmí tí ó ra ẹ̀yìn ilẹ̀ tó kúrẹ̀ yìí mẹ́tàlásì sanamudu bí almasjid tí mẹ́tàlásì ẹ̀sì ẹ̀fẹ̀ sí tààlẹ́nì tí ó ra nínú yìí ọkùnkùn náà fẹ́ràn jọ́nà lọ́wọ́ ṣùgbọ́n mi mọ màdìde mo wá fàṣtàrọ̀ ìtò ha bí ṣúrì máa lè inú dúkìá mi ni wọ́n lè mú ti yọ́njọ́ náà mo sì lọ rálẹ̀ wọ́n sì fi tẹ̀ mẹ́tọ́lá ti fi wà tẹ̀mùnàrúnà ni min hadha al-masjid al-yawm èmi ilẹ̀ wá ní gbọdọ̀ di mẹ́tọ́lásì ìmẹ́lẹ́ nù torí ó ti ṣe ohun ìjọ mẹ́tọ́lásì bí ṣe sọ gbọ́n tí sọ yìí bẹ́ẹ̀ ni ẹ̀yìn mú tí ó ń sọ yìí bẹ́ẹ̀ ni wọ́n lè ọwá ní ibi tá a wà nìyẹn káwàrà fi

ó tún àwọn lẹ́sìn tó náà rẹ̀ fún àbúrúsọ́lá àrí ní pẹ́ńsì àsálàm jọ́kan ọ̀sọ̀bá ọ̀sọ̀bá ọ̀sọ̀bá yìí ó kún àwọn àjáde òkun lẹ́jẹ̀ náà àìmẹ́yọ̀nà àìmẹ́yọ̀nà àìmẹ́yọ̀nà àmìrìn àmìrìn àmìrìn àmìrìn báyìí báyìí mo tún fẹ́ sọ̀n kẹ̀kẹ́ fún yín nígbà tó ní sàtánàm tó ní kó kẹ́kọ́ máa bá yá àwọn bẹ́ẹ̀ àtòrò dùwà ń ta sí nígbà tó rán mi lọ Mẹ́kà tó ní wọn kálukọ́ mọ̀ gbọ́ lórí ọwọ́ òunjọ́ náà lọ́n pé àní sáwò tí kò ní ṣí bá ní okùnrin àgbà lónìí á fèsì níjọ́ náà lọ́rùn ànàbí lọ́mọ gbọ́wọ́ rẹ̀ kejì lórí ọwọ́ rẹ̀ ó ní ọwọ́ tí usman rè gbogbo ẹgbẹ́ ìṣe báyà ẹ̀dọ́ màlìjẹ̀ náà wọ́n dáhùn. níjọ́ náà tí wọ́n wá pa ibẹ̀ ńlá tìrí ní ṣe ń pè léegun ẹ̀sìn tí wọ́n pa usman ẹ̀mí àti yóò sì bẹ́ẹ̀ níjọ́ náà lọ́rùn à ń ọkùnrin sì papọ̀. àwọn ọ̀rọ̀ ìwá ń jáde látẹnu àwọn tí wọ́n ṣe nǹkan yìí sí ṣùgbọ́n afẹ́ pàkíyèsí àkíyèsí náà yóò máa padà jáde o ní kútúbà tí ń bọ̀ wípé tí èèyàn bá fi tinútinú ṣàdúrà tàbọ́ fi sọ òdì ọ̀rọ̀ tó sì jẹ́ wà lórí òdodo kódà ó jẹ́ pé tó fi bẹ́ ìntọ́lọ̀ ọ̀fẹ́ ni wọ́n ti sẹ́yìn tí wọ́n gbàdúrà rẹ̀ sánmà lè gbà kìí ṣe ti ń yímọ́. Hmm. màá kí àlẹ́ ọ̀kan lára ilé kí ọ̀kan bẹ́ẹ̀ lù kàn tí ilé kí ó ń dẹ̀ tóbi fáwọn ti pọ̀ mẹ́ wọ́n wá dọ̀dọ̀ kan wọ́n á ní ẹ̀yin ọmọ ilé kí èyí o iye báyìí lẹ́lọ́ wa. pé òsì lówó lọ ẹlòmíì gan wọn ò bí ṣe ń lọ láti lé gan gbogbo sá ọmọ ìbá ronú ọdún wọn sì jáde ẹ ní ìfẹ́ ìránu eré ní àpè lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn kọ̀ọ̀kan tí wọ́n wá mọ̀ lé lọ́wọ́ bí ọmọ kan bí gàngàn wọ́n wá dá wọn sà wọ́n ṣẹ̀ àwọn gbogbo wa ń ọ̀pọ̀ ẹnìkan wá dàmì wípé tó bá jẹ́ pé tẹ̀mítẹ̀mì la fẹ́ kiri a sì fẹ́ lù ẹjẹ́ abẹ́lẹ̀ ń pé àìsẹ̀rámù mọ́jì ọ́ lapa abúlé ilé ayé wa gbogbo wa tẹ́wọ́ wọ́n ní kiri káwọ̀ ká ó ní ẹ̀sájì àkà sáfìfàtì gbogbo bá tẹ́wọ́ wọ́n bá ń kà sáfìfàtì ìdí ẹ̀sìn kà lọ kókò lómọlómọ wọn àwọn ọ̀gá ilé kéwú gbọ́lákẹ̀yìn fẹ́ǹsì wọ́n yọ lọ kó gbọ́n wá ipò ẹ̀tún sẹ́pẹ̀ ìlérí ilé kéwú sẹ́pẹ̀ mẹ́ sísẹ̀ ẹni tí wọ́n nà lẹ́gbàá fọ́tì lẹ́gbàá tààtì nkankan ó wá náà lẹ́gbàá ń bá wọn nkàlùkù wọn sọkún lọ tí mo fi ń sọ̀rọ̀ fún yìí jọjúmọ́ nílé kéwú tó fi tẹ̀ ètò sí àgbẹ̀fọ́ yìí ti afọ àwọn sọ máa bá wa tẹ́kì ìdáwọ́ta ìmọ̀bùlùm a kò rú ẹ̀ dáadáa ń jẹ́ mẹ́jọ bẹ̀rù ìyẹ́ Mu'ad bẹ̀rù ọ̀rọ̀ ègbò tó lè wá lẹ́nu ẹ̀ntí ọmọ sábò sí torí pé fa inna laysa baynaha wa bayna Allahi hijab torí kò sì gàgà láàrin nǹkan yẹn àtọ́lọ́n àwọn afáàní kí ló túmọ̀ gàgà ni wípé kò sí ìtọ́lọ̀ owó mọ́lá wípé n tó fi sẹ̀mìrẹ́ ìwé ìwọ tí wọ́n ṣàbòsí sí tí ò lè jẹ́ ń e gbọ́ yóò díya n tó náà bá tẹ̀lọ́ lọ́nà mi o ṣùgbọ́n lórí ààbò tí ẹ ṣe sí gẹ́gẹ́ ọlọ́ọ̀ni ọ̀bá àjẹ́ kéfè ńlọ gbọ́ hijabu yẹn nu kò ní jaabu kódà ìbá àjẹ́ tí ń bí mi ní jùlọ yẹn ló tó fi bẹ̀mí táì kódà kò jẹ́ bí bí ìṣàdúrà sáà ìdán alíkùlẹ̀ àwọn kọ́kọ́rọ́ tó tóbi ìkìlú láàrín ìpínlẹ̀ ìrọ̀wà náà kí a má sì gbọ́ o ká sì méjì kẹ́lì kẹ́kẹ́ o ti dá wa dídá èèyàn àti gbígbà àdúrà rẹ̀ ọwọ́ ìlọ́wà o nígbà kẹ́yàn kí a ní ẹjọ́ kàlùkù ọmọ sọ pé bí mo ṣe ń fẹ́ fọ́mùlà kejì ní kórí fún mi lọ́bẹ̀ ah ní bá ọtí ẹjọ́ kàlùkù ọmọ sọ tó bá wù bóòlù ẹ̀sẹ̀ kàn lè pé kákan àyè wọn sọ kankan náà oríṣiríṣi làdúrà nítorí àwọn kankan lẹ́jọ́ ọ̀sọ́ àyè ẹjẹ́ àtọyọ kan bí mo ṣe ń fẹ́ fún ọ ní kórìfẹ́ mi náà ààyè inshallah rahman tọ́ba di jọ́bẹ̀jọ́ a bẹ̀rẹ̀ lórí àwọn kàtọ́jọ́ wípé ọlọ́run sáà kan parí ìtìrán bẹ́ẹ̀. tí wọ́n láti lànà báyìí tí wọ́n ti sọ fọ́nà ọ̀nà ọmọ bá sáyẹ̀ tí èsì ìṣe àlékún là ń rọ̀ ṣùgbọ́n wọn mọ́jẹ̀mú dáná bíi ti kà fún apádùn àfi máa gbà ọlọ́run ti fi ṣe foundation ayé wọn ọlọ́run jọ jáde mọ́jẹ̀ sí ọ̀tá a máa wá dáàmú kí èèyàn dábìí lọ soso lẹ̀ náà ìmáàmù wa ń ṣàdúrà wa tẹ́wọ́ òkè ẹ̀fẹ́ àmọ́mù bó ní ìdìgbà fún ọ tálọ́ parí kó fi irú gidi ń bọ̀ jìbìtì lòlú tẹ̀ ń sọ́ bíríìsì yìí o ìwọ́n lè ta ìjà tọ̀tà ó sì mọ́rún tó tàfẹ́ ni o ó mọ̀ pé tó bá jára àbàdàn òun lè ta fún ṣùgbọ́n kó o ti gbọ́ lu ibi tó fi wá ó ti ta bẹ́ẹ̀ ni mo náà ṣe lọ ní pé ah owó tí mo sì fi ra kínní èrè ò ní fún tọ̀hún tí wọ́n ń sọ wọ́n ń sàmì mọ́gáyájú alọ́mọ ẹ̀sẹ̀ ìtàn wàlẹ̀ mùsùlùmí àárín ọ̀dọ́ mẹ́ra kàdé àdín ọlọ́run bá ní fún ìsìláàmù ní iyì ńlá gbogbo àwọn ọ̀tẹ́ẹ̀sì sọ́tẹ́ẹ̀sì náà kọ́ alábòsí wọn ò lè máa ṣe àdúrà níta ká lè fi ti gbogbo ara ti gbogbo ara sàmì májè òde bá wa. àmọ́ kí ló bá náà òfin mújọba wa nǹkan nǹkan náà jẹ ní á. àlọ́ àrùn ni ó wọ́n sá so kò sí ń tẹ́lẹ̀ níjọba ọlọ́run ní gbọ́ torí pẹ́yìn náà ti lu alágbèkọ́ ilé ọkọ̀ wáyà ilé ẹnì kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti mọ̀ bá wọn nípa máa wá ẹni tó ti sọ yìí pé gbogbo ẹni tó ní ọmọ àgọ́fà yìí ẹ̀yin ẹ máa pé wọ́n ti hàn fún ẹ yìí tí wọ́n fi rẹ̀ yìí jẹun ẹ̀yin ẹ máa bèrè ọ̀dọ́ ọlọ́run ẹnu tá a fẹ́ bèrè rà ẹnìkan sọ wọ́n wà lẹ́wọ̀n ohun ọ̀gbá dábìlà ṣe kiri kí ọjà náà náà wa ó náà máa dùn lọ́wọ́ nígbè lọ́la sí yóò wọ́n náà ó ní mú jọba abadan ẹ̀dá kò sáré jẹ̀nu níjọba ni ẹbí gẹ̀ẹ́gẹ́ ẹgbẹ́ wa náà jọ níjọba ìzán zulwi ìlókó sáàrin wa tí ó gbẹ̀fẹ́ ibi fẹ́rí ṣùgbẹ́ nìkan kọ́ mẹ́gbọ́ síbi pò ní símúlẹ́rẹ̀ àsámi kankan o wà ilá yọ́ yàtọ̀ dà lé lórí mi bẹ́ẹ̀ kọ́ bá ṣe ìhàlẹ̀ mọ́ wa mo ní tí mo lè fi owó ẹ́sàbù ẹ̀rìn ọba ti àdúgbò náà ń sá káàkiri ọyẹ ká kura pé <laughs> àbá náà ti lú o torí bí ṣe ń pè wà lẹ́tà àní èyí bá yí ẹ̀jẹ̀ tí ìdíje òjì èèyàn mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sáyìn rẹ̀ ló ń gẹ̀gẹ̀ ló láti sẹ́mọ̀ ìgbà ìjọ́ àlùkò kí máa wá ní oúnjẹ kí mọ̀ wá ní òkìgbẹ́ kí máa wá ní gbọ́mọ̀ lọ ọmọ ẹgbẹ́ bọ́ ẹgbẹ́ wà láàánú wà láàkó wà láà àṣé èmi lọ́lọ́run ti kọ́kọ́rọ́ gbígbàdúrà ní sí lọ kọ́dà ìbá ilẹ̀ wá a kò sínú wọn kọ́dà atúrẹ́ ń tọ́jọ́ wípé nígbà orin ní tún fi ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run sì ń sáyìn rẹ̀ tẹ́lẹ̀ sọ̀sẹ̀ múlẹ̀ àtórí kó tí ẹ̀kùn tí ẹ̀wà tí ẹ̀jọ́ máa yà kùrà ní kò tí ẹ̀jọ́ mẹ́jọ máa díkìrù gbẹ̀gbẹ̀ ṣùgbọ́n wọn mọ́jẹ̀wì ìpẹ́ta rẹ̀ mọ́jẹ̀wì ìpẹ́ta rẹ̀ kèéṣe ọ̀fọ̀ tó jáde lẹ́nu bàbá ṣẹ́gbó olómọ ọmọ bàbá ìmáàmù tó wá yàgbẹ̀ sí pálọ̀ bàbá ṣẹ́gbó bàbá ìmáàmù sẹ́ ọwọ́ ayàgbẹ́ ọwọ́ alẹ̀ sínú ìpàdé ọ̀bà sẹ́gun lẹ́yìn wá gbé òbó òde pé a ọmọ tó dẹrù wẹ́ẹ̀ wẹ́ẹ̀ ilé kan ṣẹkẹ́rẹ́ ìjọ kan ọ̀run ìlà fojú àrí gbogbo ilé kan ṣẹkẹ́rẹ́ kan nígbà tí ìjọ kejì lọ́wọ́ bá sì ìṣúrí yàgbẹ́ ní bá sì òru sí bàbá ní nǹkan lọ bàbá pé wọ́n ti fẹ́ rẹ̀ bí ọmọ bá ìmáàmù gbogbo bàbá sàgbò sí mi o náà kéé wọ́n lẹ́ẹ̀kẹ́ sọ́bọ̀ rẹ̀ ọlọ́pàá dọ̀ọ́dún ìwé ọ̀pọ̀dà ó ní kìtìlẹ̀ fẹ́ bẹ́ẹ̀rì lọ́lẹ̀ tẹ̀sí dá ọkọ̀ bọ̀ yìí bùtù ni lọ́ba mú tẹ̀bọ́ọ̀lì ó sì bọ́ọ̀ bọ̀kan ní máa ń fọ́ọ̀mù rẹ̀ ìdí táwọn ọmọ náà nù ó lọ́wọ́ bẹ̀rẹ̀ náà bílà la hawla wala quwwata billah ẹ̀rọ tó mọ́ta fún ìwé ìsọ ẹ̀rọ náà ń bẹ láàrin wọn bí ọba ti lúṣẹ́ tó bá wọn tí ọba ti elú kéé torí ibú fún ìgbọ́n ìbẹ̀rẹ̀ wọ́n wà lẹ́lẹ́ èdè kéé sára mú bọ́ọ̀bá sẹ́wọ́ ìwé ọkọ̀ àti ládàtẹ̀ tọ́nà tí wọ́n ìlà dàyàní yawma ddin ní nàmúdì ọ̀dọ́ náà ọba tí máa kẹsàn-án fún kálukú lẹ́kùnrẹ́rẹ́ ìlà ńlọ wà inda Allahi tẹ́gìtẹ́mi olùkùsùn gbogbo agbóni atẹni ẹgbọ́dọ̀ ló mú ti lọ yọjú ẹ̀. bẹ́ẹ̀ yẹn ṣe rí ọ kàǹkàkàǹkà tó nǹkan méjì ọmọ àdàlámù nínú iṣẹ́ bá ló ní núùmà àfọlọ́ nìkan ní ilmu Allah ìmọ̀ ọlọ́sọ̀tálá láyẹ̀t bíkù jáálóhùn wàlá yẹlẹ̀ hákòó ní fìyàn ká má má kàtó máa mà ọ̀sàájú mọ́ ọlọ́run kọ̀ wà àtẹ́gà kẹtí wọ́n pẹ̀lú mímọ̀ tí ọ̀sàájú yìí àìmọ̀kẹ́ ní ọ̀sàájú ẹ̀ wàlá yẹlẹ̀ hákòó ní fìyàn ìntọ́lọ́ ń bá ti ìntẹ́ni ẹ̀dá kan bá mà lẹ́yìn wò tún ìgbàgbé ọ̀tọ̀ba tí ẹgbẹ̀rún ọmọ ọgbà ọ̀rọ̀ fi ẹ̀mìta ẹgbẹ́ ń tí ọ̀sàájú rẹ̀ nínú wájú wa ẹni tó sì jẹ́ pé ìgbàgbé ò lè wọ́n lóòmọ́ rẹ̀ ẹgbẹ́ olúwájú wa ó ń kálukú bọ́bá ṣe wà á tò bẹ́ẹ̀ ni ó ṣe kí ni bẹ́ẹ̀ ni ó ṣe rí mélòó mélòó ẹkún tí ń pẹ nìkọ̀ọ̀kan wa lónìí tí èpè tí èèyàn bá lárò jinlẹ̀ kò tó ṣẹ́jú márùn tí èèyàn fi péńtọ̀ lẹ́kún tẹ́kùn tí èèyàn wà tán rí. tí wọ́n ń bẹ̀bọ̀ ó tún fi pọ̀ ọ́ lùpì á sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ kọjú ọjọ́ yìí Ismail azam tá ń wí àti màá in tí ó jọ mọ́ rí bẹ́ẹ̀ lójú ọ̀nà ayọ̀ àtàlàfíà fún wa sí fún wa tó ọba ti ń gbèrò àti máa lu àwọn kan fún ìpa àwọn nìkejì lẹ́kún lórílẹ̀ mọ́ lu àwọn dákun tọ́jà máa lu àwọn kan fún ìfara ní ẹlòmíì lórílẹ̀ dákun mọ́ lu àwa tó ti fẹ́ máa lu àwọn kan láti fi bọ́sọ yẹ kúrò àwọn kan lórílẹ̀ dákun mọ́ lu àwa. tó bá fẹ́ máa lo àwọn kan láti fi máa kọ́ ibú bá àwọn kan lórílẹ̀ dákun máa lo àwa ìyọ̀nú rẹ ni wọ́n máa lo àfún ìdùnnú òní ọmọ ìlú àfún ibi ọba ti ń rí akẹ́wé kí làwọn ọmọ rẹ̀ ah èyí ti ń gbóná tẹ́lẹ̀ ó sì máa tutù ní ọmọ ìlú àwa fún la hawla wala quwwata illa وأثني على ابنه وأهله ولا أحصي ثمعا عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسي له الأسماء الحسنى والصفات العلى وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيك ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله واعلموا أن لله سبحانه وتعالى الأسماء الحسنى والصفات العلى ثم أمرنا أن ندعوه أن ندعوه بهذه الأسماء وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وأثبت لنا سبحانه وتعالى على لسان نبينا محمد صلى الله عليه وسلم أن لربنا سبحانه وتعالى اسما أعظم لكن لم يعين لنا الرسول هذا الاسم من بين أسماء الله الحسنى ولكن قد تعدلت أقوال للعلم في تعيين هذا الاسم وقد ذكرنا لكم هذه الأقوال ثم رجعنا إلى طريقة الترجيح فرأينا أن لفظ الجلالة هو الاسم الأعظم ولكن مع هذا لا بد أن ننبه أن أنه لا يلزم بهذا أن تجاب كل دعوة دعا بها عبد مسلم بالاسم الأعظم أن تجاب لأن لإجابة الدعاء شروطا لا بد أن تتوفر فيها وموانع لا بد, لا بد أن تزول عنها عباد الله واعلموا أن أناسا دعوا الله سبحانه وتعالى مخلصين له في هذا الدعاء كانوا قد ألقوا عن أنفسهم جلباب الظلم كانوا مظلومين وازدجروا لكن هذا استجاب الله سبحانه وتعالى دعوتهم ومن شروط قبول الدعاء وإجابة الدعاء الإخلاص كل من أخلص عمله لله سبحانه وتعالى ودعا الله مخلصا له في هذا الدعاء فإن ربنا سبحانه وتعالى حيي كريم من أن يرد إليه يديه سفرا كما ثبت هذا الرسول الله صلى الله عليه وسلم من حديث سلمان الفارسي والحديث مخرج في السنن عند أبي داود بإسناد صحيح عباد الله واعلموا أن سعدا ابن أبي وقاص استجاب الله سبحانه وتعالى دعوته على أسامة ابن قتادة أبي سعد جاء هذا في الصحيح عندما البخاري رحمه الله وإياه من حديث جابر ابن سمرة رضي الله تعالى عنه أرضاه أن عمر بن الخطاب أمر سعدا ابن أبي وقاص على الكوفة فشكى على الكوفة سعدا ابن أبي وقاص إلى الخليفة بالمدينة عمر بن الخطاب ثم عزله عمر وأمر عليهم عمارا لكن بعث عمر بعوثا إلى أهل الكوفة يتثبت ويتفقد أخبار أهلها وبما قالوا له في شأن سر بوقاص ومر هؤلاء الرسل بجميع مساجد الكوفة حتى مروا بمصر يقال له مصر بني عبس ثم طلبوا منهم أن يذكروا ما علموا عن سلم بن وقاص حتى قالوا أنشدناكم بالله أن تكشفوا لنا صدوركم في أخبار وأحوال واليكم هذا سعد ابن أبي وقاص حتى قام رجل منهم فقال لولا أنكم نشدتمونا بالله لما قلت شيئا يكنى أبا سعد واسمه أسامة ابن قتادة فقال إن سعد بن أبي وقاص لا يحسن أن يصلي ولا يسري بالسرية ولا يقضي بالسوية ذكر أشياء كثيرة فتعجب من كلامه سرب أبي وقاص فقام مظلوما مغاضبا ومغاضبا فقال إن كان هذا عبدك يا رب قام سمعة ورياء اللهم إني أدعوك بثلاث اللهم أتي عمره وأتي الفقرة وأرد للفتن حتى تجاوز المئة من عمره مع هذا قد قد سقط حاجب ولا عينيه وكان يتعرض لجوارب الترك بالكوفة وإذا طلب منه سبب هذا هذه الفتن كان يقول شيخ كبير مفتون بدعوة سالم ابن أبي وقاص وقد حذر رسول الله صلى الله عليه وسلم خصوصا أمته عن هذا الرجل الصحابي الدليل سلمى وقاص فقال رسول الله صلى الله عليه وسلم اتقوا دعوة سعد لأن صلى الله عليه وسلم قد دعا له وكان ببدر يرمي يرمي وكان بقرب رسول الله صلى الله عليه وسلم متى ما وضع سرما من سهامه في كبر قوس يقول اللهم زلزل به أقدام الكفار وارعب به قلوبهم وافعل بهم وافعل وكان صلى الله عليه وسلم بجنبه يومئذ فيقول اللهم استجب لسعد حتى جعله الله سبحانه وتعالى مستجاب الدعوة ومستجاب الدعوة ومجاب الدعوة وهكذا رأينا في قصة عثمان بن عفان رضي الله تعالى عنه أرضاه عندما خرج عليه الخوارج ظلما وغشا وغلا وحاتوا بالمدينة وكانوا يريدون قتل خليفة رسول الله صلى الله عليه وسلم عثمان بن عفان رضي الله تعالى عن أرضاه حتى جاء في الصحيح إلى من بخاري رمى إياه بحديث طويل بقربه من رسول الله صلى الله عليه وسلم قال المبخار والعمر وإياه حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث قال حدثنا أقيل عن ابن الشهاب عن المسيب عن جبير ابن مطعم إلى آخر هذا الحديث فقال مشيت أنا وعثمان ابن عفان إلى رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله أعطيت بني المطلب وتركتنا ونحن وهو منك بمنزلة واحدة فتجاوب أمام رسول الله صلى الله عليه وسلم بقوله إنما بنو المطلب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 قد طلب الحضور من بعض صحابة رسول الله صلى الله عليه وسلم من أمثال علي بن أبي طالب وطلحة بن عبيد الله وكذلك طلب الحضور من سعد بن وقاص وغيرهم من صحابة رسول الله صلى الله عليه وسلم كان يريد أن يستشهدهم على بعض الأمور وعلى بعض مناقبه الجمة وفضائله الكثيرة فقال لهم يومين عندما أخرج رأسه من خوخة بيته فقال أيها الناس ناشدتكم بالله ألم يقل صلى الله عليه وسلم كذا وكذا عندما اشتريت بالروما قالوا نعم ألم يزوج صلى الله عليه وسلم بنتين واحدة بعد أخرى قالوا نعم ألم يقل صلى الله عليه وسلم ليأخذ كل جليس يد جليس فأخذ صلى الله عليه وسلم بيدي فقال هذا رفيقي في الدنيا والآخرة قالوا نعم أما جهزت جيش العسرة صلى الله عليه وسلم حتى قال صلى الله عليه وسلم ما عمل عثمان بعد هذا اليوم من عمل أي يدر عند الله قالوا نعم وذكر وذكر أشياء كثيرة ثم أخيرا قال عثمان اللهم إن أبيتم إلا قتلي فلن تجتمع كلمتكم أبدا فهذه الدعوة قد استجيبت من فوق سبع السماوات حتى نتبرر بها نحن مع أن ربنا سبحانه وتعالى قد سلم أيدينا من دماء عثمان ولكن قال هذه الكلمة من قرارة نفسه وقد جاء رسول الله صلى الله عليه وسلم من حديث ابن عباس ومن حديث معاذ بن جبل بنفسه لما بعث الرسول إلى اليمن وجاء الحديث في الصحيحين وفي آخر الحديث يقول المصطفى صلوات الله وسلامه عليه واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب فقل العلم أي ليس بينها وبين الله مانع من المواني فإنما ربنا سبحانه فإن ربك تعالى يفتح له أبواب السماوات كلها عباد الله ففروا إلى الله سبحانه وتعالى واتركوا الظلم لا تظالموا فيما بينكم كما حرم ربكم سبحانه وتعالى الظلم على نفسه جاء هذا في حديث طويل أسأل الله الذي لا إله إلا هو ألا يجعلني وإياكم من الظالمين وأن يجعلنا من عباده المخلصين المخلصين وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أداك ذا الدين اللهم دمر أداك ذا الدين اللهم من أراد بنا وبديننا وبكتاب نبينا وبكتابك وبسنة نبينا وبأعراضنا وأعراض نسائنا ونسائنا وأولادنا والمسلمين جميعا بسوء اللهم ربنا عرض الفتن واجعل كيده في نحر واجعل تمنى الموت ولا يستجاب له وحوج إلى طبيب يداويه ولا يشفى يا جبار السماوات والأرض يا من لا يجيزه شيء في السماوات والأرض اللهم ربنا واحشر صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ في بنفسه وصل الناس بملائكته وثلث بنا قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائم في مقلة الصحيحة الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على الكريم خاتم الأنبياء المبعوث رحمة للعالمين أبو القاسم اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا